ẹbí ráwọ̀ èèyàn ni pé ọ̀gbẹ́ni kan tó jẹ́ national union road transport workers tẹ́sọ́rà Lagos state MC olúọmọ àti àwọn mẹ́mbẹ̀ sáríà papi nayam godin owóṣeni sulia mewuru wọ́n pa ẹni tó jẹ́ lára national union member tó lè jẹ́ ẹgbẹ́ APC wọ́n pa tó jẹ́ pé ọ̀gbẹ́ni rasaq hamburger wọ́n pa nǹkan tẹ́ fi rí gbogbo èrò tó pọ̀ báyìí rèé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ngàn pàtó tó fi jẹ́ pé à ń para ẹni tó dé. ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti ṣe irú ẹ̀ kọjá ní two years ago ààrí ààrí kọ̀kọ́ nígbà tí ambode fẹ́ wọlé tó fẹ́ ṣe election tó fẹ́ wọlé ọ̀gbẹ́ni kan wà tó ń jẹ́ sí olúwo pdp ní tẹ́lẹ̀ ìgbà tó ṣe election ti president pdp nítorí ọ̀gbẹ́ni mc olúọmọ ọ̀gbẹ́ni ẹ̀sìn olúwo yẹn kó gba àwọn ọmọ Ọ̀ṣọ́dì ó kó wọn lọ PDP wọ́n dẹ̀ nà wá torí APC lèmi láti lẹ̀ wọ́n nà wá wọ́n nà wá exam tó yẹ pé APC kò rí bí kọ̀kọ́ mú lọ́sọ̀dì sọlọ má folúkù àwa bọ́ ọ̀gbẹ́ni ẹ̀sìn olúwo yìí sọ̀rọ̀ ìpè ìjà tẹ́ ń jà ìtorí MC Olúọmọ ẹ lọ ṣe PDP kò lè pè wá ẹ jẹ́ ká jọ wà nù yàrá kan náà ká jọ inú yàrá yẹn náà lọ ti máa yanjú ẹ̀ fún wa ẹ̀gbẹ́ni yẹn wá gbọ́rọ̀ sí wa lẹ́nu ó dijọ́ tọ́sídẹ̀ẹ́ tó fẹ́ ṣe ìbò ambode ọ̀gbẹ́ni yẹn àti èmi a lọ sí ọ̀dọ̀ aṣíwájú a rí aṣíwájú face to face èmi tí mò ń sọ̀rọ̀ yìí aṣíwájú mọ́ mi a rí aṣíwájú àjókòó mo jẹ́ oyè ọgbẹ́ sí olúwo lélẹ́yìí ọba wa sọ̀rọ̀ ìpè ẹ̀sìn olúwo lọ darapọ̀ mọ́ ta ló pẹ̀lú ṣe APC kò sí wàhálà tó bá di thursday ẹ fẹ́ ṣe rally fẹ́ ṣe lẹ̀ rally tẹ́ fẹ́ ṣe ọ fún wa ní owó ọ ní ká lọ ṣe aṣọ nígbà ká lọ ṣe rally yẹn nǹkan kò gbọdọ̀ ṣẹlẹ̀ a ní òkè àti gbọ́ àlọ́njọ́ yẹn bàtà kúrò ń bẹ lórúkọ yẹn fc olúọmọ débẹ̀ àtàwọn gúrùpù ẹ̀ àwọn àwọn majority ẹ̀ tó máa ń fún lówó àwọn ọlọ́pàá tó máa ń fún lówó àwọn ajẹ́ ẹ̀ wọ́n ti pè é pé ta ló àtàwọn fc olúwo ti wá ìgbà tó máa débẹ̀ ó dọ́dọ̀ aṣíwájú wọ́n gbé owó bí owó fún fifteen million lọ gbé fún lọ́jọ́ náà lọ wọ́n gbé fún aṣíwájú sọ fún pé ẹsẹ olúwo ó ti wá o ta ló ti mú wá ẹsẹ olúwo ti darapọ̀ mọ́ wa ìpè rálì tẹ́fẹ́ ṣe lọ́la yẹn ẹjọ́ lọ ṣe pẹ̀lú ẹsẹ olúwo kò dẹ̀ gbọ́dọ̀ sí jà kò gbọ́dọ̀ sí kọ̀kọ́ ìgbà tó sọ fún ó bínú ó kùn ìpè ẹ dádì mi bó ṣe bá ń pe dádì mi dádì mi àwọn pípù yẹn pdp ni wọ́n aṣíwájú wọn sọ pé kó lọ kó bá rẹ̀ dà sọ̀hún nǹkan táwọn sọ pé kó lọ ṣe ni kó lọ ṣe ìgbà tó máa di tọ́sí ta bẹ̀rẹ̀ rálì ìgbà tí chairman local government àríyọ̀ ó rí ẹ́ sí olúwo pé ó ti di apc aṣọ apc pẹ̀lú méjọ oríṣiríṣi èrò tó kó wá ó bùsùn inú ẹ̀ dùn ó ọ̀gì ẹ̀ gbogbo ẹ̀ wà nù fídíò ó sì wà nù fídíò dọ̀la àti mú fídíò yẹn gan fún aṣíwájú ahmed tinubu lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn mc rí pé chairman àríyọ̀ ogun ẹ̀sìn olúwoṣo lẹ́sẹ̀kẹsẹ̀ lọ ti ń gba lóhùn pé àríyọ̀ ṣé wọ́n ló lọ pe PDP wá ìwọ́n ló lọ mú ẹ̀sìn olúwo wá níbi ilé ni tí kò bá kú àwọn máa pátá ló àbí wọ àríyọ̀ ọgọ ó máa fara gba lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n faṣọ local government chairman wọ́n fà ya bí wàhálà ìṣe bẹ̀rẹ̀ bọ́ ṣe kóbọ̀ jáde nìyẹn lọ́dún náà lọ. lára ta ló ti fà ya. wọ́n fara lára local government chairman wọ́n fa aṣọ ẹ̀yà tó yẹ pé òun náà sá lọ ni wọ́n dẹ̀ fìbọn lé wa lọ́dún náà lọ́wọ́ tẹ́pẹ́ wọ́n lè wá dé seven and eight àwọn ọmọ gbogbo àwọn máa forúkọ wọ́n lè testify sí tẹ́pẹ́ ibẹ̀ lọ pa sí olúwo sí ní life and direct wọ́n pa sí olúwo síbẹ̀ ebi gan mo sá lọ ni àdẹ̀padà lọ́sọ́dọ̀ aṣíwájú ńgbà yẹn náà wọ́n dẹ̀ pẹ́ẹ́ ti wa wọ́n ní ká ní sùúrù wọ́n ní Òṣòdì oúnjẹ Òṣòdì tó ń dá wàhálà lẹ̀ tó rà àmọ́ national union náà àwa náà là ń gbé APC àwa là ń gbẹ́ ní politics PDP àwa náà la wà ń gbogbo bẹ̀ kò sẹ́ni tó wà ń bẹ̀ ipa máa ṣe arrangement oúnjẹ Òṣòdì tó máa yíká tí kò ní sí lọ́wọ́ MC nìkan ọba sọ̀rọ̀ ọpẹ́tù síyàwó ẹsẹ̀ olúwo nínú láti gbà ní TDC àárín kankan a sì wà lẹ́pìsì yẹn náà kó tó di pé táǹbọ̀gà yìí tún ṣẹlẹ̀ chairman local government òun ló sọ fún hamburger ló ní kó wà ńlá dípọ̀ ó ní kémi wà Methodist ipe àwọn councillor tó wà ń bẹ̀ wàhálà ò gbọdọ̀ sí kò gbọdọ̀ sí wàhálà gbàtẹ́mi dé methodist èmi tẹ́ ń rí mo bá lára àwọn sáré àwọn pápí àwọn nàyàm gbogbo wọn ni mo bá ń bẹ̀ gbàtọ́ ti rí mi wọ́n ti lọ ń kó bọ̀jọ àwọn èèyàn wọn sọ fún mi mo ní àjọ wà ní ọ̀lẹ́ pa mí ọ̀rẹ́ mi ni wọ́n irọ́ ni pa mí àjọ wà ń bẹ̀ ìgbà tó di three hours ti administration wa wá wá bẹ̀ ó wá kí mi mo kí ó wá ń lọ ìgbà tó lọ tán wọ́n kó bọ̀ kalẹ̀ nìyẹn wọ́n fi bọ́ lé mi láti methodist wọ́n fi lé mi dé new life níwájú hòtẹ́ẹ̀lì eré eré lásá tọ́lé wa ibẹ̀ náà dẹ̀ ni àwọn SARS wọ́n wá bẹ̀ tọ́ wọ aṣọ SARS àwọn kan wò wọ aṣọ SARS ìgbà tó dípọ́ ń lé wa yìí àárẹ̀ àwọn SARS ní ọ̀rọ̀ wọ aṣọ tọ́ ti bọ́ kílá aṣọ wọn dànù tọ́ fèsì wa pẹ̀lú ìbọn AK tọ́ fi lé wa ìgbà tí mo sá sá lọ ta dúró sọ̀kan láàrin dọ́dọ̀ wọn mọ́ lọ́ ń sọ pé ókè ókè ọ̀dọ́ àǹbọ̀kà ọ̀dọ̀ hamburger làwọn ń lọ báyìí àwọn náà táwọn fẹ́ pa àwọn ti pèèyàn kan okùn tálù àti hamburger eré ni mo rò pọ́n pé èmi ti sá lọ mo ti sá lọ sákì pẹ̀lú police station next five minutes ni mo máa gbọ́ báyìí lọ́pọ̀ èmi pọ́ ti pa hamburger sí ṣógúnlẹ̀ ìyẹn àwọn golden àwọn golden àwọn nayam saria papi afis lẹ́sẹ̀kẹsẹ̀ ti máa gbé mọ́tò ti máa débẹ̀ báyìí ni mo rí wọn gbé mọ́tò wọn bọ̀ ni mo tún ya alùgbẹ́ ìpè eré là ń fẹ́ wé àyè tí ì báyìí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣe ẹ mo gbọ́ gbogbo. Seriously, we need to address some issues going on in our videos. We discover people are watching our videos, and you guys, if to subscribe, we are going through hell. One will go to Abeokuta, we'll go to Ibadan, we'll go to so many places. It's not easy. You want this video finish now, you just watch it. Some people don't even like, you don't even comment, you just go ping. Without my single, some of you will not even like, please, meet that person, come and talk. If I, if I tell you all about my experience, where I'm just coming from, you guys will pity for me. You know what? You know what? What this video? No subscribe. Okay, just go. Subscribe. I beg no please subscribe. Please don't be just subscribe. Eh?